kìnìkan kìnìkan ọlájẹ yẹmí kìnìkan kìnìkan wọn ní dis lover àwọn èèyàn sọ náà ni wọn la dó ajé yẹmí orúkọ ẹ̀ gangan gan àwílò ni àwílò in case ẹni tó bá fẹ́ confam àwílò lorúkọ ẹ̀ ajé yẹmí àwílò àwílò làwa mọ̀ sí lábẹ́kúta kí ló dé tí mi ṣe lè dó àwọn ṣé mi tí mo dó bàbá lérè pàìmọ́ èmi tí mo dó Mr Latin so kí ló wẹ́ stop mi láti dóru àwílò ní ajéyẹmí ọjọ́ tí mo dó ajéyẹmí ni mo dó jẹ̀bù ẹbè lọ́wọ́ àwọn méjèèjì so kí ni big deal èmi tí mo dó babalérè pàìmọ́ adẹ̀dúpẹ́ pa àníyàwó babalérè pàìmọ́ lára mo dó latin àníyàwó ẹ̀ lára mo dó fẹ́mi adébáyọ̀ àníyàwó ẹ̀ lára mo dọ́dún ládé àníyàwó ẹ̀ lára adúpẹ́ fọlọ́run èèyàn èmi tí mo lè dó jẹ̀bù ẹ lọ bèrè ayé délégiwá èmi tí ń dó parí èmi tí mo dán Sanyẹ̀rì títí bọ̀dá yẹn máa jí lọ́jọ́ kejì báyìí ìlà hàn lẹ́ẹ̀kẹ́ ẹ̀ ni kí ló wá dé tí mi ṣe lè du ajé yẹmí ìdó ni nà anybody tó bá lo adó adó ni o tọ́ra wa làwa dó délégi wa pa ọlọ́ọ̀.